الله رب العالمين أكمل لنا الدين وأتم علينا النعمة ورضي لنا الإسلام دينا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يقول الحق تبارك وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أتقفوا الله àbí ọlọ́run kó ṣe àlékún kí àti ìgbẹ̀fà náàbí wa Muhammad sallallahu ta'ala alayhi wa sallam ètò wa ojúṣe mùsùlùmí ó ní ó tún ti gorí afẹ́fẹ́ tí a máa bára wa sọ̀rọ̀ kan èjì àbí ọlọ́run kọ́lọ́run tó ṣe láǹfààní tí ń sọ àtẹni tí ń gbọ́ èyí tí a mẹ́nu bàábọ̀ látẹ̀yìn ó ní pàápàá ẹ̀sìn tó yẹ kẹ́ni tí ń sin lọ́hùn náà ó mọ̀ pé òun sin lọ́hùn tí ó sì máa bẹ lọ́hùn àánú ọlọ́run ọba lórí ẹ̀ nípa títẹ́wọ́gbà àti èrè ìjẹ tí ń bẹ̀ẹ́bẹ̀ lẹ́yà tí ní alkiyama àlèbádọ̀wà bí tó lè ìbáradà tí sàhíhà tí àbágbàgbé áyà tí ń bẹnu sátò zariyat sóra àyà 56 ní sóra yìí àti ìka nínú orí ètò yìí náà à ń tẹnumọ́ púpọ̀ a'udhu billahi minash shaitani rajim wa ma khalaqtul jinna wal insa illa liya'budun ọlọ́run ní ẹ̀mí ẹlẹ́dàá yín ò dá àlùjànnú àti ọmọ èèyàn fún nǹkan míì ju pé kẹ́ẹ̀sìn mi lọ. àyà yìí tóbi púpọ̀ àgbọ́yé rẹ̀ ṣe pàtàkì nínú ìgbésí ayé mùsùlùmí òdodo àgbọ́yé ẹ̀ ṣe pàtàkì kódà ọ̀kan nínú àwọn àyà tí ó jẹ́ ìpìlẹ̀ pé a jẹ́ mùsùlùmí òun náà láyà ìjẹ́ torí nínú tẹ̀síwájú àyà yìí kí n tó tún yànnà náà àwọn kankan ó wà ńbẹ̀ wípé nígbàtọ́lọ̀ ní òun ò dá yín fún kàmí ìjú àjànú yín àtìyàn ní ìjú kẹ mi lọ

ó dákọ rísíkù tó kó nǹkan sínú tó pọ̀ nínú nǹkan èlò nǹkan bùkátà ó tún wá sọ jíjẹ mímu lọ́tọ̀ wọ́n máa orí ayò tẹ̀nú ìwọ̀n fẹ́ ìwọ̀n dá torí kẹ́ ẹ lè fún mi jẹ àbí kẹ́ ẹ lè fún mi mu. nínú àwọn àyà yìí náà iná lọ́ọ̀hà dájúdájú ọlọ́run bá húwà rọ̀zàkù máa pèsè kódà lẹ́yìn ọlọ́run inna Allaha huwa razzaq dhul quwwatil matin kí la fẹ́ ká gbọ́ yé gan gẹ́gẹ́ bá a ti ń tẹnu máa bọ̀ látẹ̀yìn òun ni wípé ẹ̀sìn ló borí ọlọ́run tó dá wa tó ní ìwọ̀n dáyé fún nǹkan mí jù kẹsìn mi lọ ó mọ̀ bá jẹ́ àmọ̀ jíjẹ mímu tẹ́ fi borí ẹ̀sìn ọlọ́run yìí ó le ó le ó le tẹ́ fi borí ẹ̀sìn ọlọ́run táwọn èèyàn fẹ́ gbọ́ tọ́lọ́run mọ́ yìí pé àwa náà mọ̀ pé tọ́lọ́run lè ń sọ àmọ́ le ìṣẹ̀mí le ìlú le ayé le subhanallah ọlọ́run ọba mọ̀ ló fi sọ nínú àwọn àyà yìí nígbà táwọn àyà yìí ń tẹ̀lé ra pé béèyàn bá ó jí nǹkan gbé torí pé ìṣẹ̀mí le ibi tó ti jí gbé yẹn á ní ti jí gbé béèyàn ló jí ni kó tẹ̀ á kò lówó kó jẹ́ pé èèyàn gan-an ló jí gbé ọlọ́run lè lẹni tó jí gbé yẹn bó a ṣe pówó ni ọlọ́run ló lówó tó jí gbé yẹn báǹkì ló fọ́ ọlọ́run ló níbi tówó wà yẹn àwọn apọ̀ ọlọ́run ọba tì pátápátá ọ̀pọ̀ ọlọ́run ọba tì tó bá jẹ́ pé ọlọ́run ọba ṣe pàtì pátápátá ni ọba má débi nǹkan rẹ̀ ìyìn tí wọ́n pàdánù tó fi lọ kọ́ lọ́lọ́run yẹn ọlọ́run náà ló ní í ọ̀báfẹ́ kan dúró pẹ̀lú ọlọ́run àtàwọn ọ̀nà míì tó jẹ́ pé ọwọ́ tí ń bẹ lọ́wọ́ ẹlòmíì tí ò mọ̀ táwọn bí léèrè pé bóò ló ṣe jẹ́ ó ní ìlú le ìyẹn ni pé ọjà ìpè àbọ́jà òfò àbí sẹ́kísẹ́ téèyàn ṣe tó yẹ pé àyà rẹ̀ ọkàn rẹ̀ tó ti le ni òjẹ́káyà rẹ̀ ọmọ lòkì pérú kí ló ń dánwò yìí ńgbà tó gbàgbé wípé wà máa khalaqtu l-jinna wal-insa illa liya'budun n ò dárújànú fún nǹkan mi àtẹ̀yànjú kí wọ́n máa sì mí lọ. ọ̀rọ̀ yẹn la wá tẹnumọ́ nínú àwọn ìdánilẹ́kọ̀ọ́ tó ti lọ fáwọn tí bá ń bá wa bọ̀ wípé téèyàn ó fi mọ̀ pé òun sin lọ́hùn ó láwọn àgbéyẹ̀wò kan lábẹ́ ṣẹ̀ríà ká tó tún lọ síbi àtikábí méjì àbí mẹ́ta kan á máa wọn ìtókù náà wá ká tó lọ síbẹ̀ ká má gbàgbé wípé tí wọ́n bá sọ pé èèyàn ní nǹkan kan láyé bóyá owó bóyá ọlá bóyá ipò gbogbo nǹkan yìí bó ti wù kó kéré tó àti bó ti wù kó tóbi tó téèyàn bá tún wà míì kún kódà bó ṣe pọ́nà tó tọ́ náà ni kó sí ọ̀nà halal yìí máa ń mú àwọn àpẹẹrẹ àbùkù kan lọ́wọ́ tí wọ́n bá sọ pé lágbájá ni ó mọ̀ tún gba kọ́ńtáàtì nǹkan báyìí sẹ́mọ̀ pé ọ̀nà aláàlì ni wọ́n pè sí báwa ṣiṣẹ́ yìí àfún ìlélò gbà wọ́n tún máa wò pé àtòun wọ́n tún gbé fún ni àwọn èèyàn ti wá fẹ́ràn kinní báyìí so náà àwọn èèyàn pọ̀ tí wọ́n lọ́bì fún òun náà wọ́n tún gbé fún àwọn yóò tún máa fẹ́ náà àbùkù kan bó bá ṣe pé ipò kan lèèyàn fi sílẹ̀ tó jẹ́ tayé tí tún wà míì wọ́n lágbájá sóò nìkan ni ipò tí ń wá yẹn náà àbípò tí wọ́n tún pè sí yẹn náà kìí ṣe pé sí aburú kan wọ́n pè sí ń bẹ̀ níta fẹ́ lò ní pé àwọn ọmọ ádámà máa sábà fi òórùn àbùkù rún yàn kódà bó jẹ́ pé lọ́nà ẹ̀tọ́ lèèyàn ti èèyàn gbà wá nǹkan àyàfi ọ̀la àyàfi níbi àyàfi níbi níbi ẹ̀sìn ọlọ́run wà ní lágbájá ó lọ mọ́ra ló bá tún darí wálé hajj tún tó ó tún ní ẹ̀báwọn náà fi fífa hajj sí òun tún lọ hajj ó tún ṣe bẹ́ẹ̀ ó dúró dáadáa nípa sọ́lá ó dúró dáadáa nípa siam ó lọ hajj ó tún mẹ́ni ó tún máa ẹlòmíì tágbára ẹ̀ ká lọ ẹ̀rí pàdúrà làwọn mọ̀ sí àdúrà níbẹ̀ yẹn kò ní yára sí jù ayé eléyìí náà mọ̀ jẹ́ mọ̀ pé ibi tí àpọ́nlé ọmọ ádámọ̀ wà àti ìyẹ́ ẹ̀ ó ń bẹ ó pọ̀ ó pọ̀ jaborẹtẹ síbi ká mọ̀ sí lọ ní ìtìdàkejì ẹ̀ sì wà á lọ rò mọ́ ibi ìtayé níbi pé wọ́n fa àbùkù òyìn lára pé tó nìkan ni àwọn nǹkan tá a fẹ́ ká máa gbé yẹ̀wò ká sì mọ̀ pé a wà lójú ọ̀nà ẹ̀sìn ọlọ́run àkọ́kọ́ tá a ti mẹ́nubà ó ní pé annal ibadata ta òkè fi yà ẹ lè hún ẹ̀sìn ẹ̀sìn lè láléra yín lọ́wọ́ yín tí wọ́n bá ti kà fún wa pé ó bẹ́sìn mu àbí ò bẹ́sìn mu oní ìlànà ti sìn lọ́hùn inú mo fi sọ ní àwọn ọ̀rọ̀ tó ṣáájú wípé jàǹkáríwọ̀ tí ń bẹ lára ẹ̀sìn àwọn ẹni ọlọ́run tí èrè já tán dò ní jíjá tí wọ́n ń já lójó bí ìgbà tó jẹ́ pé kò tẹ́ wá sí nǹkan kan tá a lè pè lẹ́sìn mọ́ níbi tó pọ̀ dé tí wọ́n sì tí èrè já tán débi pé tá a bá jà tán tá a wá rí ojúlówó ẹ̀sìn àdádálẹ̀ ó sì yóò sì wọ̀kùn mo mẹ́rin wá lórí eléyìí nínú ọ̀rọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala pé fastakim kama umirta kama umirta wa man taba ma'aka wala tasghaw inú suratu Hud aya 112 ọgọ́rùn-ún kàti méjìlá dúró tọ́ ìwà nàbì sallallahu alayhi wa sallam kàmá omiz gẹ́gẹ́ bá a ṣe sọ fún ọ gẹ́gẹ́ bá a ṣe pa ọ́ lọ́sẹ̀ wa man taba ma'ak àti gba àwọn tí wọ́n ń bẹ lọ́dọ̀ ọlọ́run pẹ̀lú rẹ̀ wala tàṣìgọ̀ ẹ̀ kọjá àlà. nínú suratul Jathiyah aya kejìdínlógún thumma ja'alnaka ala shari'atin minal amri fattabi'iha agbé ọ sórí ṣẹ̀ríà kan látọ̀dọ̀ ọlọ́run orí ìlànà kan fàtàbìrin ha ojú ojú ìlànà ní kó wà wàlá tàtàbìrin ahùwá alẹ́dínà láàyè àlẹ́mú mọ́tẹ̀lẹ́fẹ̀ inú àwọn aláìmọ̀kàmọ̀kà ọ̀kan tún nìyẹn nínú àwọn ayat ní sọ́tùlà kọf ayà kẹsàn-án inni attabi'u illa ma yuha ilayya ànábì sallallahu alaihi wasallam ó ní tọ́lọ́hún pamíláṣẹ rẹ̀ tó fẹ́ràn ṣe sí mi òun náà ni mò ń tẹ̀lé o ẹlẹ́ẹ̀kejì tá a mẹ́nu bà ó ní pé làbúdà an takuna al-ibadatu khaliyatan min ash-shirk èsì máa sin si tẹ́sùn da ẹbọ pọ̀ mọ́ lọ́hún tẹ́wàá máa sọ fọ́lọ́hún wípé kó yọ tiẹ̀ ń bẹ̀ ẹ̀yin náà ní ìdí tó kù eléyìí ò ní jẹ́ kéèyàn ó jèrè ẹni tó pè lẹ́sìn yẹn o lọ́jọ́ gbẹdàlùkìyà àmà kódà látàyé tí wọ́n bá gbé e lójú tí wọ́n fi dá mọ̀ pẹ́lẹ́bọ ni àtàyé ni wọ́n ti mọ́ kàbùkù ṣé bẹ́ẹ̀ rí táwọn èèyàn máa pín sí jàmọ́ àméjì lórí òkú kan àwọn olùsìn náà ń rò pé ẹni àwọn ni nígbà tí ò bá gbẹ́bọ lójú ṣàdédé wọn ò rí pé àwọn gẹ́rígẹ́rí náà ó bá dé kódà bí wọn yìí bá gẹ́rí àwọn náà ó bá tún yọjú pé níbi òkú lágbájá làwọn wá kí yóò máa wáyé àwọn ẹni ọlọ́run lẹ́nu pé níbi òkú talẹ́ wá àìmọye irú ẹ̀ lè ti ṣẹlẹ̀ láyé nítorí látàyé náà lèyìn ó ti mọ kàbùkù tó bá ti mẹ́bọ mọ́ ọlọ́run mẹ́sìn ọlọ́run mẹ́sìn Islam bí wọ́n bá wá jẹ́ táwọn ẹni ọlọ́run lòkú yẹn já mọ́ lọ́wọ́ àbùkù yẹn ò ní tán lẹ̀ wọ́n ní sẹ́ gbọ́ odidi lágbájá odidi tàmẹ̀dò ẹ gbọ́ pé wọ́n máa ń fà pẹ̀lú àwọn aláwo wọ́n á padà gbé fáwọn aláwo ẹni tó ṣẹlẹ̀ ń kò ní tán táyé òbí tán àbùkù ayé nì tó bá sì wàá jẹ́ pé bẹ́ẹ̀ ló ń tàn ti sin lọ́run lóòótọ́ àbùkù àlìkàmọ̀ náà tún ni ẹ̀yìn jẹ́ ẹlẹ́ẹ̀kejì ẹ má sin ọlọ́run kẹwa mẹ́bọ̀ mọ́ ẹbọ wà nínú iṣẹ́ ẹbọ wà nínú gbólóhùn ọ̀rọ̀ tọ́mọ èèyàn ń sọ ẹbọ ń bẹ nínú ẹ̀ àwọn nǹkan wọ̀nyí là ń bùkátà kábèrè lọ́wọ́ àwọn olùmọ̀ òdodo ká lè mọ̀ bí abọ́ ń bẹ àbí ojú ọ̀nà ṣẹ̀rí àtọ́lọ́run fánàbí sallallahu alaihi wasallam ibẹ̀ láwọ̀ àbá sí ń bẹ̀. ṣe bí ẹ̀yin mu yorùbá náà kórìíra sọ̀bẹ́sẹ̀lú ẹ kórìíra àgàbàgebè ẹni tí wọ́n bá nà ká sí pé mùnáfìkì ni ìwọ yóò sọ̀jà ẹ sì wá sí bẹ́ẹ̀ pẹ̀lú ọlọ́run ọba ẹ mọ̀ sí islam ẹ tún sí nǹkan míì fẹ́ tún pa pọ̀ mọ́ ọlọ́run ẹni tẹ́lẹ̀ bá ń bẹ lọ́wọ́ òun gangan ni kọ́kọ́ máa dá òtún ààrẹ kọ́rọ̀ ẹ̀ máa jẹ́ iyèméjì lọ́kàn ara tiẹ̀ gangan pé bẹ́ẹ̀ sì lòun sì jèrè ẹ̀sìn báyìí ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn àtìmẹ́nubà àwọn eléyìí tẹ́lẹ̀ òun ni pé làbúdà àyàkóónà alkudwata àyàkóónà alkudwata sí ilẹ̀ lẹ́hà rasulullah sallallahu alayhi wa sallam ẹni tí ó júwe ẹ̀sìn fún wa onu rasulullah sallallahu alayhi wa sallam wọ́n ń sọ fẹ́lòmíì pé tí ń ṣe òbẹ́sìn mu kò sẹ́rì fún ọ̀rọ̀ ọlọ́run kò sẹ́rì fún ọ̀rọ̀ anábì sallallahu ta'ala alayhi wa ó sì tún jápa mọ́nú kò sì rí dápadà pé rárá ẹ̀rí ń bẹ nígbà tó tẹ̀ wá ṣe tó tún wá lẹ́rìí ń bẹ náà kì kìí tún ṣe ẹ̀rí nínú ọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam irú ẹni bẹ́ẹ̀ òun náà wà nínú hílà hílò àìrọ́lọ́wọ́n bá sìn gbogbo ọ̀kọ̀ọ̀kan náà àwọn nǹkan tá a mẹ́nu báyìí ló pọ̀ láwùjọ wa tá a ṣẹ̀ṣẹ̀ ní mọ̀ sọ pé ṣé bẹ́ẹ̀ ló sì rí ọlọ́run bá wa subhanahu wa ta'ala ó ní laqad kana lakum fi rasulillahi uswatun hasana ááyà ìsọ̀kalẹ̀ nípa ogun azab ṣùgbọ́n òun náà ni a máa lò fún gbogbo ohun tó bá ti jọ mọ́ yíyapa ànábì sallallahu alaihi wasallam ojú àwòkọ́sẹ̀ rere ń bẹ fún látara ànábì sallallahu ta'ala alaihi wasallam liman kana yarju Allaha wal yawmal akhir téèyàn bá jẹ́ nìkan tí ń rankan pé kó ń bá ọlọ́run bá pàdé kó ń sì soríire bíbọ́ ọlọ́run pàdé bẹ́ẹ̀ náà téèyàn jẹ́ nìkan tí ń rankan pé ọjọ́ àlìkìyàmọ̀ ń bọ̀ lọ́jọ́ tọ́lọ́run bá ti ṣàdéhùn ọjọ́ ògbéni dìde wa nínú àyà míì wa ma atakumur rasulu fakhudhu ntànàbí bá ní ẹ pè lẹ́sìn wa ma nahakum anhu in tó bá kọ̀ tó ní òsì lára ẹ̀sìn ẹ̀sìn wọ́n bẹ́ẹ̀ tó bá jẹ́ ẹ ti ń ṣe ẹ bá ti ṣe ẹ má dé bẹ́ẹ̀ tó ní ẹni èwù tó bá ṣiṣẹ́ kan nínú yín lẹ́yìnsà àléhì amúrùnà òun ló amúrùnà àìdọ́fà ilẹ̀ alìmùtàkẹ́lì ọ̀rọ̀ tí ń bọ́ lẹ́tẹ̀nu ànábì sallallahu ta'ala sallam tí wọ́n fi ti sọ́dọ̀ ara ẹ̀ ó ti sọ nákírà àtàkọ́kọ́ di sọ gbogbo iṣẹ́ àti iṣẹ́ tó ní ń ṣe pẹ̀lẹ́sìn àbí ò ní pẹ̀lẹ́sìn a padà darí ẹ̀ síbi pé ọ̀rọ̀ ẹ̀sìn lànàbí ń sọ sallallahu alaihi wasallam torí sọ pé láìsà àléyìí àmúrúnà àpáláṣẹ rẹ̀ kìí ti ṣe gbogbo ọ̀rọ̀ ayé pátápátá lànàbí ń pàṣẹ rẹ̀ ọ̀rọ̀ ẹ̀sìn ni àfi tayé tó wá lọ kọlu ẹ̀sìn tí yẹn bá ṣe bẹ́ẹ̀ fáwọn ọ̀rọ̀ dún rọwáwò mùsùlùmù àádàlù láyà kò ní látẹ̀wọ́gbà nínú ètí a tún fi kún nínú àwọn in tí ó jẹ́ pé ká mọ̀ kíyèsí tá mọ̀ kíyèsí tá fi mọ̀ pé àwà lójú ọ̀nà tọ́lọ́run ti tànàbí sallallahu alaihi wasallam ó ní pé anna al-ibadata mahdudatun bi mawaqit wa maqadir ẹ̀sìn ní ààlà a fi kí síbi àwọn àsìkò tó bá jẹ́sìn tó lásìkò wa maqadir ẹ̀sìn lòdìwọ̀n a sòdìwọ̀n rẹ̀ tó bá jẹ́sìn tó lòdìwọ̀n la yajuzu ta'addiha èèyàn ò èèyàn ò sì gbọ́dọ̀ kọjá àlà yẹn àbí kéèyàn kọjá òdiwọ̀n yẹn ká sọlá àti màtàlá gẹ́gẹ́ bí sọlá inna salata kanat ala al-mu'minina kitaban mawquta as-sala ó jẹ́ ìbáàdà kan tá a fàsìkò sí tí wọ́n ti ṣe sọlá àtúntìẹ lásìkò tí kìí fàsìkò rẹ̀ subhanallah tí ó sì ní àwáwí kan tá a lè gbọ́ lẹ́nu rẹ̀ tá a gbà wọlé gbígbà wọlé ẹ̀ ó jẹ́ pé pẹ̀lú ẹ̀rí látinú ṣẹ̀ríà bí kápá sọ̀látù méjì kọ̀ lásìkò kan náà yóò jẹ́ pé pẹ̀lú ẹ̀rí tá a lè gbà wọlé nínú ṣẹ̀ríà bí kéèyàn wọn mọ́ ṣe sọ̀látù kan kó wá lọ sí lásìkò sọ̀látù míì yóò jẹ́ ẹ̀rí tá lè gbà wọlé àwọn ah, ní ó dákú ni ó dákú ni ọkọ̀ gbà ni kódà ọ̀sìtì ló ti jí kódà ọjọ́ kẹta ló jí gbogbo àwọn àpẹẹrẹ yẹn àwọn tó jọmọ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n a fẹ́ ṣe sọ̀látù lè ṣá ẹnìkan ní ẹ̀dàkùn sí ẹ̀dùn òde mi torí mo jẹ zúrì mo jẹ áfírì àà ìwọ̀n náà ní ìsìn bẹ́láyé tí èsè ibiṣẹ́ ló sì wà ń lọ ń bọ̀ ń lọ ń bọ̀ nínú ìlú náà wọ́n fẹ́ kí ìṣá ló ní ẹ̀dàkùn ẹ̀ máa ṣe sọ̀látù lọ́nà torí ntẹ́mi jẹ́ ń pè ó pọ̀ la hawla wala quwwata illa billah ọtí sọ̀sìláàmù di àwàdà wàláì wàláì tá a bá lè rí ẹ̀rí kan tó jẹ́ pé ṣẹ̀rí àá lè gbà wọlé sísọ láti fi bọ́ ó ti sọ ìsìláàmù dé àwàdà eléyìí bẹ́ẹ̀ nìkan tẹ́yìn mọ̀ fura sọ́ra rẹ̀ pé ọ̀rọ̀ bọ́yá ni òní ní bá wájú ọlọ́run eléyìí àbúrò ṣàkíyèsí ẹ̀ dáadáa wakal hajj hajj lásìkò ó sì ní òdiwọ̀n sẹ́tà ń ṣe nínú ẹ̀ alhajju alhajju ashhurun ma'lumat títí lọ sí parí àyà yẹn suratul baqara àyà one ninety seven àwọn oṣù kan ní oṣù hajj òun náà lóṣù shawwal dolokanda àtọjọ́ mẹ́wàá nínú hijja, tẹ̀rípa ti mú oṣù kẹta mọ́ báyẹn tá a bá ti parí ramadan báyìí oṣù tí ó tẹ̀lé àtọjọ́ kìíní ẹ̀ iṣẹ́ hajj ti bẹ̀rẹ̀ téèyàn bá ti ṣe hajj iṣẹ́ hajj ta ló bẹ̀rẹ̀ náà tó bá jẹ́ pé hajj lèyàn ó ṣe tó wá sì lọ gbé ìrọ́ọ̀mù ní shawwal ó túmọ̀ sí wípé tó bá pa hajj pọ̀ mọ́ ọmúra tí hajj kan ní yóò gbé nígbà yẹn tí ọmúra ni yóò gbé tó bá sì jẹ́ pé ti hajj o ni ó bá gbé ìrọ́mù ẹ̀ yóò lóṣù mẹ́ta yóò lóṣù méjì àti ọjọ́ tó wà nínú oṣù kẹta tí ó lò nínú àwọn oṣù tá a o tó bá jẹ́ ọmúra àti hajj ni tó papọ̀ mọ́ra wọn bákan náà ni tó bá jẹ́ ọmúra nìkan ni ó kọ́kọ́ ṣe méjì àti ọjọ́ mẹ́wàá yìí náà ni ó sì ṣe gbogbo ẹ̀ níta fẹ́ lò ń bí ni wípé lẹ́yìn àwọn oṣù tá a wí yìí kò sí oṣù míì tíyẹn tún lè gbé ìrọ̀rùn tó sọ pé hajj ló ń fẹ́ ṣe àyàfi ó múra. wákà sọ́ọ̀m bẹ́ẹ̀ náà ni sọ́ọ̀m nínú Ramadan ṣáàrù Ramadan ọlọ́run ní ṣáàrù oṣù Ramadan ẹ̀rí pókó ẹ̀gán ọlọ́run bá pè é tó bá ti jẹ́ pé síyàmù tó jọ́ràn yẹn tó jẹ́ tọlọ́dọọdún síyáàmù yìí náà ń bẹ lọ́rọ̀ yẹn tí èsì rọmọdọ́nù o pàápàá jùlọ èyí tí yẹn dálé rẹ̀ lórí tàbí gbèsè àbí tó ti yẹn tẹ̀ràn ṣùgbọ́n tọlọ́dọọdún tó jẹ́ rúgùn kanú ẹ̀sìn Islam rọmọdọ́n ni ó jẹ́ àyàfi téèyàn bá san padà fún dìkan lókù kò sí padà kó san padà nù rọmọdọ́n mọ́ àmọ́ ẹni tí ò bá ṣàìsàn tí ó sì kan tí ó gba rọmọdọ́n àà ibi tọ́lọ́n fi tó sí ẹ náà ni ó gbọ́dọ̀ ti wáyé. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس inú oṣù Ramadan ni yóò ṣe ìbáàdà yẹn in tí ó bí pọ́wọ́n ṣe Ramadan nínú oṣù yẹn yóò lálàyé kan nínú kódà tó bá ti jẹ́ pé síyáàmù Ramadan ni ìsìn àpadà ní ó yà jẹ́ fàlátọ̀ fífọ̀ hábìlì ìbàdàtù àdáán èèyàn fẹ́ mú àwọn ìjọsìn yìí wá lásìkò rẹ̀ kò tọ́ o fèbẹ́rẹ́ màwà kí tì á yàtọ̀ sásìkò tọ́lọ́run bá fi sí. kọ́nísàn ẹlẹ́ẹ̀karùn-ún nínú àwọn nǹkan tá a kíyèsí tá a fi mọ̀ pé ojú ọ̀nà ọlọ́run láwà a sì ń sin lọ́run tá a mọ̀ bẹ́ẹ̀ lọ́run kọ́ lọ́run tẹ́wọ́ gbà. wàlà búdà an takuna ìbáàdà tó kọ imatan ala mahabbati ta'ala wa zulla lahu wa khawfa wa rujaa ẹ̀sìn ó dá lórí pé mo nífẹ̀ẹ́ ọlọ́run ni mo fi ń sin lọ́run mo yẹ pẹrẹ ara mi fọ́lọ́run ni mo fi ń sin nǹkan tí mò ń ṣe yìí mo ń páyà ìbínú ẹ̀ ni mo fi ń ran kàn ni mo fi ń sin nǹkan tí mò ń ṣe níjọ́sìn yìí mo sì ń ran kàánú ẹ̀ ni mo fi ń ṣèjọ́sìn yìí gbogbo ohun tá a kà sílẹ̀ yìí kò sínú tẹ́lẹ̀ mo fi ń ṣèjọ́sìn ọlọ́run inú mi ni wọ́n fi kí òfin níjèrè sọ́lá ní òfin níjèrè hajj torí ó ṣe lójú àwọn èèyàn ó sì ṣe gẹ́gẹ́ bí wọ́n ti máa ń ṣe lásìkò rẹ̀ àti lódiwọ̀n rẹ̀ ṣùgbọ́n kò sí kankan ní gbogbo tá a kà yìí inú mi bá dàmú náà sì níjọ́ náà lọ́run àti lónìí àti fi tán. Ọlọ́run bá sọ wípé òlẹ̀ ikálẹ́dì náà yẹ dìrún òun náà yẹ bí tàgó náà ilá hímù sí Àwọn ní kan tí sọ pé àwọn òsín lọ́hùn pé ọlọ́run mọ́ wa lérò pé bóyá torí ìyà kan àbí iná kan tó dákọ nígbà wa lẹ́rù láfi sìn ọ́ akànsìn ọ́ ni o la hawla wala quwwata illa billah àwọn ní àwọn onísọ̀rí kọ̀ọ̀kan máa sọ bẹ́ẹ̀ kódà àwọn òfin bò wọ́là ẹ̀sìn táwọn wọ́n tún kọ́ ọ́lẹ̀ wọ́n lẹ́sìn táwọn ní tẹ́ẹ̀rí táwọn sì yẹn wọ́n ní àwọn sí náà bèlá káwọ́fì ní ẹ̀rọ ní wàlá kọ́sìdì jannati ẹ̀rù náà kọ́ ní bà wá ẹ̀rù náà ní orin wọn ewu wọn mú kàn yẹn ajísù ajísù abala kejì orin yẹn mu ìlà káwọ́fì ní irọ́ ní àpáyà náà wàlá kọ́sídì ìjà náà ti kéde ẹ̀sìn pé torí àlùjẹ́ náà pé akàn pé akàn ó kàn wù wá ni téèyàn bá ti dì sọ́kàn bẹ́ẹ̀ tẹ́sẹ̀ pé torí ìfẹ́ ọlọ́run ló fi sí lọ́hùn torí pé ẹran kàánú ọlọ́run torí pé ń sá fún bínú ọlọ́run ló fi sí lọ́hùn kò lẹ́sìn yẹn kò sí tó lè ṣe inú Islam tó ní ládàá ẹ̀ áyà ẹ̀ ní kábíyèsí rí

wọ́n ràn kàánú ẹ̀ ìkẹ́ rẹ̀ wáyé khafuna àdáàbá wọ́n fi ń páyà ìyá rẹ̀ ni wọ́n fi sí lọ́hùn tẹ́nìkan bá ń bẹ tí ò bá ti ní lọ́kàn bẹ́ẹ̀ kò sí lọ́hùn ọ̀rọ̀ ọlọ́run náà fi ń fi ẹ̀rí àwọn nǹkan wọ̀nyí ọ̀kọ́ọ̀lọ̀ ta'ala àni àbíyá yìí ọlọ́run bá tún sọ nípa àwọn ànábì alayhimu salatu wasalam innahum kanu yusari'una fil khayrat sura wo ọlọ́run ní dájúdájú àwọn ànábì òun kánú yusari'una fil khairat àwọn lẹ́ẹ̀mọ́ báwájú níbi oore níbi ẹ̀sìn níbi gbogbo oore àti dáadáa ẹ̀sìn àwọn ni wọ́n kọ́ máa ń ṣe wa yad'unana raghaban wa rahaba wọ́n ń sìn wá ẹtù síbẹ̀ yẹn pé wọ́n sìn wá mo sì dùá wọ́n ń bẹ̀bẹ̀ wọ́n ń sìn lọ́hùn ní ti ẹni tí rọ́gábá wọ́n sì dúkòkòrò orí ọ̀dọ̀ ọlọ́run wà rọ́hàbá ń tẹ́rù ìyá ọlọ́run sí ń bà àwọn ànájọ́ ọlọ́run tún wíyẹn o wọ̀kánú lánà ọkọ̀ ṣìírín wọ́n sì ń páyà wa tọkàntọkàn aya sura 21 aya 90 nínú aya míì kul in kuntum tuhibbuna Allaha fattabi'uni anábì sọ fún wọn sallallahu alaihi wasallam tó bá jẹ́ pé lóòótọ́ lẹ nífẹ̀ẹ́ ọlọ́run ọlọ́run fi mahabba ìfẹ́ òdodo obìnrin lẹ́nu aya yìí tẹ́ bá nífẹ̀ẹ́ ọlọ́run fattabi'uni ẹ tẹ̀lé mi tí mo bá mú wá ní ẹbí sí lọ́hùn yuhbibkumullah ọlọ́run ti tara bẹ́ẹ̀ nífẹ̀ẹ́ yín wa yaghfir lakum dunubakum ẹ̀yin náà sì rí pọ́lọ́run ṣàforíjì ẹ̀ṣẹ̀ yín fún yín wallahu ghafurur rahim àyà tó tẹ̀lé kul ati'ullaha war rasul sọ fún wọn pé ẹ فإن الله لا يحب الكافرين ọlọ́run ní òun sọ fún wọn pé kò nífẹ̀ẹ́ gbogbo kèfèrí o tọ́lọ̀ bá ti wáyọ̀ fẹ́ kú lára àwọn èèyàn kan ẹ̀sìn wo ni ó wà gbípàdé ọlọ́run tó sọ fún sí lọ́n fàtẹ́kẹ̀rẹ̀ subhanahu alamẹ́tì mahabbatillah wa samaratiha àwọn àlà àwọn àwọn àpẹẹrẹ tá a fi mọ̀ pé yẹn mọ́ èèyàn nífẹ̀ẹ́ ọlọ́run àtàwọn èso tí ó so fún yàn lọ́lọ́run bá sọ ń bí èèyàn ó ra foríjì ọlọ́run èèyàn ó rí kí ọlọ́run ẹnu àwọn nǹkan tó jẹ́ lẹ́ẹ̀kẹfà táàfi kún táàfi mọ̀ táǹsì náà annal ìbáàdàtà ó ní pé ẹ̀sìn látàkùtù ánìmọ̀kàlà tá a bá ti rí pé èèyàn bàlágà ẹ̀sìn ò lè bọ́ fún mìbòlógì yìí látìgbà tó ti bàlágà àákílá tó jó nílà akáyì tó sì tẹ́pá gànà kọlù ìlà ni muhazzin ẹ lọ bèèrè mọ́sálásí gbá nígbà tí mo bá dúgbò yẹn èmi ni mohazin mọ́sálásí ibì kan tí mo bá sínlé òun sáfù wájú ló máa wà kò sì kírun máa nísìn ṣé ìtàn ọjọ́ òun ni ó sọ di ẹni ọmọ àlùjànnà ọlọ́run bá wa subhanahu wa ta'ala sọ wípé wàlá tàmùtùnà ìlà wà antum muslimun ẹ má kúrò láyé ikú ògbọ́dọ̀ pààyàn àti kẹjẹ́ mùsùlùmí orí ìsìlámù ni ẹ tán sí nínú ááyà míì wà àbúdó rabbak ọlọ́run sọ fún ànábì pé máa sin ọlọ́run ọba rẹ̀ bẹ́ẹ̀ náà nísìn bá gbogbo wa wí àtàyàkálíyà kì í títí tí kú ó fi dé ẹ̀yọ́ ọmọ ìyá mílẹ̀ Islam ẹ̀sìn ìjọsìn làhá àníwá nkẹ̀fẹ̀ọ́ ó ní àwọn oníranran ìka tó pé sí nígbà míì ó lè jẹ́ pé iṣẹ́ ni ó lè jẹ́ pé fàáyà ismu jamiu ó kó àwọn kankan sínú jamiu lè kú lè máa yọ ìhìbò lọ ọ̀rọ̀dọ̀ gbogbo ń tọ́lọ̀ bá ti yọnu sí mínàlẹ̀ àmàlì wàlàkùwàlì bóyá iṣẹ́ bóyá ọ̀rọ̀ avọ́ṣẹ̀rọ̀ ọ̀lbàtìnà tó jẹ́ pé àfihàn àbáàdì sọ́kàn torí pé tíyàn bá dì sọ́kàn tó jẹ́ ntọ́lọ́n kórìíra tí sì ń fi ìdàkejì ẹ̀sìn lọ́hùn àdìsọ́kàn yẹn ńlọ́lọ́hùn fi bí kò sì ẹni òdì mọ́nì sọ́kàn ní sì sí bí ẹni mọ́nì ńtọ́lọ́hùn fi bí nìyẹn o ńlọ fi jẹ́ pé agbọ́dọ̀ ṣàkíyèsí eléyìí dáadáa agbọ́dọ̀ ṣàkíyèsí ẹ̀ agbọ́dọ̀ mójútó bóyá a tún tẹ̀síwájú lórí eléyìí kan tó tó pa àbọ̀ sínú tọ́pìkì míì anabi sallallahu ta'ala alayhi wa sallam ó jẹ́ ká mọ̀ yìí pé akọrọ̀bù máa yà kúrò ní abdu min rabbihi wa huwa sajid nígbà tí ń sọ̀rọ̀ sọ̀lá ìgbà tí yẹn súnmọ́ lọ́wọ́ bá jù nígbà tí ń bẹ nínú sọ̀lá tí yẹn bá wá ti jìnà sí sọ̀lá àti èsì sọ̀lá tó ń kọ́ ẹni tó jìnà sí sọ́lọ́hún tefetefe ju ẹni tí kì í máa ṣe sọ̀lá àti ìkírun lọ kò sí ohun tán gbogbo nítorí kó lè máa ṣe láyé ní dáadáa torí náà mùsùlùmí fàfẹ́rù ilallah ẹ padà sọ́dọ̀ ọlọ́yìn ọmọ ìyá nínú islam ọlọ́run tá jèrè ẹ̀sìn wa láyé àti ní alkiyama kó jẹ́ àtàrà ìbáyọ̀ nínú ọmọ pàdé aqulu ma tasma'un wa astaghfirullah ta'ala wa lakum innahu huwal rahim wassalamu alaykum wa rahmatullahi wa barakatuh